أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما ثم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول فún Allah subhanahu wa ta'ala ọba tí ó tún ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa láti tún di àárọ̀ tí ọjọ́ tèní láyé eléyìí ni Ramadan ẹlẹ́ẹ̀kẹfà nínú oṣù Ramadan náà tí í ṣe oṣù kẹsàn-án àwa ẹlẹ́sìn Islam nígbà tí jíra Nabi sallallahu alayhi wa alihi wa sallam tó di 1442 abẹ́lọ́run nínú àánú ẹ̀ ọba tí ó dá wa sídi àkókò yìí náà ọlọ́run gbogbo àwọn iṣẹ́ tí ọmọ tọwọ́ èmi àti iṣẹ́ ọlọ́run mọ́sálásí iṣẹ́ tí ó jẹ́sẹ̀ ìyọnú lẹ́yìn wá gbà náà àti gbogbo ẹ̀yin olùkúnlọ́ fún ètò yín ètò wa ètò àlèhúdà tó tún ti ń gorí afẹ́fẹ́ ní JFM 95.5 ilé ìtọ́kalẹ̀ sí. Si, jẹ́ẹ́jẹ́ láàyè garden city ní ọ̀nà ọ̀gbọ̀rọ̀ ní ìlú Ṣakí ní bíbà yìí à ń bẹ lọ́wọ́ nínú àánú rẹ̀ àtúbọ̀tí ẹ̀kọ́ wọ́wọ́ ọlọ́mọṣálá ìjẹ́kọ́dá gbogbo ẹ̀yin olùkúnlọ́wọ́ fún ètò náà ọlọ́mọba wa sẹ́yìn ní ẹ̀san olóore fáǹfààní àwa tí a bá ń sùnfẹ́ ṣe ìpínlọ́wọ́ fún ètò yín ètò wa náà ká mọ́ gbàgbé account number tí a máa ń pè fúnra wa látìgbàdégbà òun nì òun náà ní zero zero zero five one zero three one seven nine alihuda islamic development foundation ní jaiz bank account wa òun lẹ́tí gbọ́hùn ni lẹ́yìn wá gbà náà a kí gbogbo ẹ̀yìn tí a ti ń jọ ń bẹ tipẹ́tipẹ́ náà ọlọ́run bá wa san yín ní ẹ̀san olóore torí pé àlẹ́sẹ̀ kan lọ́dọ̀ tí a lè san yín pé kí a sọ fún yín ju jazakumullahu khairan ọlọ́run bá ní san yín ní ẹ̀san olóore o ọlọ́run sì jó ti kó wa wa náà gbogbo ọ̀nà tí olúkúlùkù ń gbà dá sí ọ̀rọ̀ ẹ̀sìn bákan náà àtúnkí àwọn olùbánisọ̀rọ̀ wa náà pé àtúnkú ojúmọ́ tèmi àwa ń sọ fún èèyàn wa nílé ẹ dákun nítorí tọlọ́hún ẹ mọ̀ jẹ́ kí a mọ̀ sin àwọn ìkéde wa tí a bá ń kéde fúnra wa gbọ́ torí pé ẹ̀yin lẹ̀ ń gbọ́ wa àwa làwa náà ń sọ àwọn méjèèjì lájọ́ ń bùkátà ara wa so tí a bá sọ fún wa pa sí ojú òpó kalẹ̀ fún bíbéèrè ẹ dákun ẹ jẹ́ ká gbà pé bíbéèrè náà ni nítorí pé bẹ́ẹ̀ ṣàdúrà bá ṣàdúrà fún yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́bá jẹ́ pé ní àdúrà ní bá rántí sàdúrà fún àdúrà ọba bá àti rántí ní àdúrà ọba àdúrà ń bẹnu ẹ̀sìn wa o àdúrà ń bẹnu ẹ̀sìn wa èyí tó wá da jùlọ yìí tá a ti fọmọ ìyá wa ní kọ̀rọ̀ tí kò gbé kọ́ńtíráàtì fún wa àwa náà ti wá kọ́ńtíráàtì káàkiri akẹ́ni sàdúrà fún lẹ́yìn náà ni tọ́bá ti la sójú òpó kalẹ̀ fún ìbéèrè ẹ̀rẹ́kùn ẹ̀jẹ̀ ká jẹ́ kó jẹ́ ìbéèrè náà tàbá ní mọ̀rìn la fẹ́ ẹ̀jẹ̀ ó jẹ́ mọ̀rìn tàbá lákìyèsí la fẹ́ ẹ̀jẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀ náà ni kọ́lọ́hún kó san kó wá lẹ́sàn-án lóore lẹ́yìn eléyìí àkórí ọ̀rọ̀ wa lọ́rọ̀ tèmi òun náà ni àkórí kan eléyìí tí a pè ní muhammadu al-uswatu hasanan òun ni olùbánisọ̀rọ̀ ọmọ ọgbẹ́ wa ní lórí rẹ̀ à ń bẹ lọ́wọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́hún kọjá káwa náà jẹ́ ni tí ọkọ̀ sí muhammad rẹ̀ kọ́lọ́hún mọ́dà sí ọkọ̀ wá lù wá láyà bàbá bẹ̀rẹ̀ sí sàdúrà iná tí ó fi dọ̀là bí yẹn bá ń sàmì olúwa rẹ̀ ń tan rẹ̀ ni olúwa ọ̀nà àbáyọ ọbẹ̀ náà ni kọ́ padà sórí ìlànà ànábì sallallahu alaihi wasallam torí pé gbogbo ọ̀nà tí ẹ̀mọ́ ń gbà wọ àlìjẹ́nà pátá ló ti dí àfọ̀nàtà nẹ́bí Muhammad kẹ́ sábà wa bẹ́ẹ̀ ọlọ́run èmi àti ọlọ́run dẹ́kun sí wálẹ̀ ní tí ó tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ibi tí ànábì kọjú sí ọlọ́mọdé akẹ́yìn síbẹ̀ ọlọ́run kọjá ká bá ànábì náà wọlé ọ̀la bí wákàtí iná mọ́ńdá àti wákàkọlà wà ní àbákẹ́yà dání wákà bismillah. a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا هول ولا قوة إلا بالله وصل اللهم وسلم على محمد وعلى آله وصحابه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليتي أتموا قائي fífọ́ rere Allah subhanahu wa ta'ala látara àfọ̀mọ́ ìtọrọ kí á ti gẹ̀ fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà ní àpapọ̀ àti gbogbo olùtẹ̀lé anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ alkiyama abi Allah subhanahu wa ó sì gbogbo wa ní olóríire láyé ń bí àti ní alkiyama àkórí ìbánisọ̀rọ̀ tí a máa jọ gbéyẹ̀wò láàárọ̀ tèmi òun náà ni ohun tá a pè ní Muhammad sallallahu alayhi wa sallam alhuswatul hasana pé anabi sallallahu alayhi wa sallam àríkọ́sítọ́ ga àríkọ́sítọ́ dáa jù fún gbogbo ẹni tó fẹ́ ráyè sí àtàlùkìyàmà sí fún gbogbo kí la pé fún gbogbo ẹni tó fẹ́ ráyè sí àtàlùkìyàmà sí eléyìí níbi tá a fẹ́ kó sí adájọ́ ayé a fẹ́ kí wọ́n wòye sí kéèsì kẹta nàbì dá sallallahu alaihi wasallam a fẹ́ kí àfa ayé kí wọ́n wòye sí ẹ̀kọ́ tá nàbì lò níbi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́kọ-láya a fẹ́ kí àwọn náà kí wọ́n kẹ́kọ̀ọ́ lára nàbì sallallahu alaihi wasallam torí pé ìṣẹ̀lẹ̀ yọ̀kan yìí gbogbo ẹ̀dá tí ń bẹ láyé láàmú ẹ̀kọ́ ń bẹ pàápàá jùlọ àwọn tó bá jó ní mímọ̀ hadisi kan la fẹ́ gbéyẹ̀wò ìṣẹ̀lẹ̀ kan náà kéfìs tá nẹ́bí àtẹ́ǹdì sí lójú ayé rẹ̀. sallallahu alayhi wa sallam. àwa gbé sábẹ́ àyà gbàkẹ́ Allah subhanahu wa ta'ala sọ fún wa أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة لما كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله أبا إلي دعوة kódà àwọn táwọn náà wọ̀n gbà pé wọ́n rò pé nǹkan míì wọn ọlọ́run náà lọ́dà wọn torí nǹkan míì tó rò pé òun lọ́dà òun náà ìbọ́lọ̀ lọ́dà òun náà. ọ̀lẹ́dà wa ni ohun tó ń wá yorùbá ọkùnrin tó ń wá lọ kì í bẹ lókun ọlọ́run ní tí ò méjì ń pé kò sí tàbí ṣùgbọ́n láàmù gangan fúnra rẹ̀ náà òun náà tó ń fi hàn nílẹ̀ náà ni pé mọ́wùlẹ̀ ṣe wàhálà pọ̀ ń wá good role model lọ sí ẹni wù yẹn pé ànẹ́bì náà ni ọlọ́run ní wá ní lára rẹ̀ torí pé ànẹ́bì gangan ń jẹ́ usuwa usuwa tún asana ọlọ́run tó wá ní lára ànẹ́bì sallallahu alaihi ibẹ̀ fún yín usuwa ọlọ́run ní dáadáa ń bẹ lára rẹ̀ ànẹ́bì gangan dáadáa àwọn tí ọmọ ti ọ̀dọ̀ rẹ̀ sẹlẹ̀ àríkọ́sẹ̀ dáadáa ọlọ́run wá ní ààrẹ ni tí ó gbà àwọn tí ó gbà yẹn ó ní wọn tí wọ́n wò tí wọ́n gbà tí wọ́n fi gbà níbi kalẹ̀ kó náà mọ̀ jáde fáwọn. liman kana yarjullaha. liman kana yarjullaha. ọlọ́run ọba ní ẹni tí ń ṣàgbéyẹlé ìyọ́nú ọlọ́run ọba rẹ̀ ẹni tó fẹ́ kọ́ ọlọ́run ọba màá ń yà rẹ̀ ìbẹ pẹ̀lú ẹni ó fẹ́ kó òun ó nígbàgbọ́ nínú ọlọ́run ó tún wá ní òòpù pé ọlọ́run ò ní fìmúráre láyàtàlì kìyàmà ati àti rójú rí ọlọ́run ọba dẹ́dá yìí ní ọjọ́ ọgbà pé gbogbo mo bá fẹ́ ṣe pátá àríkọ̀sẹ̀ mi tí mo wò bí òbá tí mo sọ pé ẹṣin iwájú ni ti ẹ̀yìn wò sáré pé ni aṣáájú wò ọlọ́run ẹni bẹ́ẹ̀ ojú rí ọba ní wá. ọtọ́ wa fẹ́ kí òun ọtún wa fẹ́ kóhùn ó lọ́rùn ọfẹ́ láyé ọfẹ́ lọ́rùn náà. wọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní yọmọ wa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ kódà ẹni tá fún garanti tá béèrè nígbà tó ṣe ohun tó kún lójú tá ní ní ohun tó ọba béèrè mi wa wọ nìyí àwọn ibi tóun fẹ́ tọ́jú àbí ìfẹ́ jẹ́ role model rẹ̀ dé ìfẹ́ yà ń gbà kan láyé náà mo ti jẹ́ sọ̀hábà láyé yìí náà mo fẹ́ kí tún bẹ́ẹ̀ náà tí ó gbọ́ kẹgbẹ́ nínú àlìjẹ́nà ó ní as'aluka murafaqataka fil janna. wọ́n ní o tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ wà nẹ́bì ni pé kẹ́mi àti kájọ fẹ̀gbẹ́ kẹgbẹ́ ká lọ yàrá wa náà àlìjẹ́nà ẹ̀yà gbọ́n tá nẹ́bì sọ fún wa dhakara Allaha kathira. wa dhakara Allaha kathira wa dhakara Allaha kathira kí lè ànẹ́bì sọ fún ànẹ́bì ní à wọ́n náà kún mi lọ́wọ́ bí kásìrátì sùjúd pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìforíkẹlẹ̀ tó jẹ́ pé àsọ̀láàtù fúnra rẹ̀ díkìrù ni àwọn táàmù ọ̀sẹ̀ níforíkẹlẹ̀ díkìrù ni òun táàṣẹ nírùkú díkìrù ni pé kún lọ́pọ̀lọpọ̀ ní nẹ́fílà ni níforíkẹlẹ̀ fọlọ́wọ́n ọba nírètí ọlọ́wọ́n ọba lọ́pọ̀lọpọ̀ àdébí ni kún mi lọ́wọ́ pẹ̀lú ohun tó o béèrè yìí ó lè jẹ́ tiẹ̀ nígbà tó o ti gbà mí ní aṣáájú rẹ ọ̀ ń kọ́sẹ̀ mi ọtọ́ wá di pé o tún ń sáàfù mi o sì mí débi pé ọ̀ ń ṣe bọ̀ yìí sì mí débi pé wọ́n á ti béèrè ohun tó o bá fẹ́ ọ̀ bá sì béèrè nǹkan mi ó ní àìrọ̀ ah, ah, o kì í sábà yìí kẹ́gbẹ́ láti jẹ́nà ní o ti ń béèrè tàkọ́tà kẹ́kẹ́ tá a fọ́ àmì tí wọ́n bá sọ fẹ́ lómi pé ah, sábà mi bá ní a alájìlágbẹ́já pẹ̀lẹ́sẹ̀ gbọ́ọ̀tì wáyìí ẹ bẹ̀rẹ̀ kẹ́tí bá ń wílé lọ́dọ̀ ọlọ́run àfà ẹ̀sọ́kọ́ lọ́wọ́ sọ mí dolówó àwọn eléyìí. wọ́n ká náírà rújú lọ́hà wà ní yàwó mẹ́lẹ́ àáxìn wọ́n dàkọ̀rọ̀ lọ́hà kàrí. àwọn tí mo pẹ́ tí èèyàn bá ń lọ́lọ́ gbogbo nǹkan ló nú yẹn wọ́n wá ń wojú rẹ̀ ọlọ́run lára nẹ́bì láti wá ní kájọ wòye sísẹ̀lẹ̀ kan tẹ́mi ọkẹ́kọ̀ọ́ ńbẹ̀ tí wọ́n ní ọkẹ́kọ̀ọ́ ńbẹ̀ táàtàrà rẹ̀ sọ ahọ́n wa pàápàá jùlọ àwa tá a jọmọ kí wọ́n àtàwa tá a jẹ́ àfáà yálà àwa tá a mọ̀ wọn ara wa àbáwa tá a mọ̀ wọn ara wa tá a ń gbéra wa kọjá ibi tí tá a mọ̀ àbáwa ń jẹ́ baálé àbáwa tá ń jẹ́ yàwó àbáwa olórí ìlú àbáwa aláṣẹ àtàwọn adájọ́ àti lọ́yà káwòye kéèsì tá a nẹ́bi dá. kí ni kéèsì náà? hadith yìí wà nù sọ́yìí ìmáàmù muslim rahimahullah rahmatan wasa wọ́n jẹ́ oyé wa pé ọ̀kan nínú àwọn àfa wa nínú islam táǹpẹ̀ ní sa'id bin jubair àwọn ni wọ́n sọ ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ àti pátáwọn náà kó ń bẹ̀ wọ́n nígbà táwọn ń bẹ lábẹ́ ìjọba àfa wa táǹpẹ̀ ní mus'ab bin zubair níjọ́ náà lọ́hùn ẹni yìí ni gómìnà nílùú iraq àfa àwọn Sa'id bin Jubair àwọn ń jẹ́ gẹ́gẹ́ bí àfa lẹ́kọ̀ọ́rẹ́ bí ká sọ pé mufti ajẹ́ pé gbogbo mufti pátá ni ọ̀tún ṣe kíni wọ́n kẹ́kọ̀ọ́ àwọn mustafti ní ọ̀tún ṣe kíni wọ́n kẹ́kọ̀ọ́ báwo la ṣe béèrè béèrè lọ́wọ́ àwọn àfa àtà fẹ́ gba ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ wọn àwọn àfa yìí rẹ̀ tí ìdájọ́ bá dé tómi bá fẹ́ mú wá pa àfẹ́ ní ìdáhùn ńlẹ̀ ńbọ̀lá gbà àwọn adájọ́ kẹ́sì déwájú wa ó túmọ̀ pé kódà ohun táwọn adájọ́ mọ́ pé president ló mọ́ fi dájọ́ nínú òfin orílẹ̀-èdè president yìí náà ànábì lójú rẹ̀ fún wa pé ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ á gbọ́ lọ́dọ̀ àfa wa eh, Abdullahi eh, ibn Umar pé táwọn ẹni kẹ́sì báyìí ti ṣẹlẹ̀ rí tí wọ́n fi ń dára wọn lẹ́kọ̀ọ́ àfa wa Sa'id ibn Jubair wọ́n wá nígbà táwọn wá wà níjọba náà lọ́hùn gẹ́gẹ́ bí àfa nínú ìlú lábẹ́ Mus'ab bin Zubair tí ń jẹ́ adarí Iraq níjọ́ náà wọ́n bi àwọn níbèrè anil mutala ìnáyìnì nípa ọkọ àtaya tí wọ́n bóyá ọkọ sọ pé à ìyàwó mi ó ṣe sì bá bóyá ọbọkùnrin lórí ẹ̀ àbójútó níyè ṣe tọ́rọ̀ wa di pé wọ́n ṣépè àpàdà gbọ́ wọ́n ṣe wọ́n ṣépè irú ẹ̀ torí pé eléyìí náà jẹ́ kọ́ fún àwa lọ́kọ̀ọ́láyà ọmọ mi ń bẹ nínú ilé látijọ́ wọn ti bí bàbá rẹ̀ òbí fẹ́rẹ̀ sí rí torí pé baálé yẹn ń lè ṣe oyún iná lòun ní kódà kó sì jọ oyún náà tẹ́lẹ̀ ọlọ́mọ́ta àwọn òbí wa bẹ́ẹ̀ ọmọ tó bá bí yẹn kì í

àti ẹ̀sẹ̀ pé ó tún gbọmọ ọlọ́mọ ìyá wọn ṣe kíni yọmọ gborí ara wọn gẹ́gẹ́ bí ẹni ẹni sọ pé ẹ̀hún fẹ́ jẹ́wọ́ ọmọ tó bí yẹn náà ọkọ tó ń bẹ lábẹ́ rẹ̀ náà ló ṣe kíni òun ló ní yóò lé lára o àgbàgbàwọ̀ ò ní torí pé ọ̀pọ̀lọpọ̀ ò ní gbọ́ kò ní gbà táwọn sòfin ọlọ́run bá dẹ̀dà ọwọ́ ni wọ́n á bì ní ìbéèrè nípa àwọn ọkọ àtaya tí wọ́n ṣépè lórí pé a ah, ose ose ò ṣe sìnà ìṣe àbóyún tó ní ọmọ tó bí kìí ṣe tèmi wọ́n wá fẹ́ pè bẹ́ẹ̀ torí páyé rẹ̀ ń bẹ nú ẹ̀sìn. ọwọ́ ni tí wọ́n bá ṣépè sẹ́yìn wọ́n bí mi béèrè pé àyùfárò ni kù bẹ̀yìn náà hù mà ṣé a tù wọn kásẹ̀ yìgì wọn ti já náà ni àbí wọ́n kọ̀ǹtínì ìfẹ́ wọn torí ọkọ àtàyà mi ti ṣépè lera wọn bàbá mi kórìíra ọmọ torí pé ń kásì ìyá rẹ̀ pé ó dàbí pé kìí ṣe ni wọn lọ́mọ yìí ọmọ yìí ọjọ́ mi lọ́bi jẹ́ pé nínú àwọn ọmọ bàbá yìí ò ní yà sí rárá. ọ̀nà tẹ́ gbé gbà ní tọ́ba ti di pé ìwà rẹ̀ ọ̀mọ́ àbọ̀ ti ẹ̀rí lójú kòrókòró báyìí pé ó ṣe é àbọ̀ rí pé ah, oyún yìí rújú tọ́wá lè sọ́jà rẹ̀ pé wọ́n kọ́ ló

ọwọ́ nígbà wọ́n bí wọn kọ́ọ̀là wọ́n fáwọn a ó ní wàá mọ̀ kankan parẹ̀ àfa mufti odidi ìlú àfa wa Sa'id bin Jubair ó ní má dàrà ìtù má àkùn ìmọ̀ntọ́ yẹ kí n ni mo fi náà wà fáà náà ká wọn ara wa ó ní mo wá rí i pé ìnímọ̀ ń mo wá kúrìn ó tún wa náà ohun tí ọ̀bá yé wa ìmáàmù ìmáàmù àdúgbò àáfàá ni wọ́n ń pè wá ládùúgbò tó bá bi wá ní béèrè tá a nímọ̀ nípa rẹ̀ ká sọ pé àṣẹ kìíní àmọ́ torí pé kódà wọ́n ní kẹ́límà láàdìrí nísòlẹ̀ ẹ̀lù kẹ́yìn sọ pé wọ́n bí wọ́n béèrè kó sọ pé ìmọ̀ o ìnímọ̀ nípa rẹ̀ wọ́n ní ìlàjì mímọ̀ ni o ti jẹ́ mímọ̀ odidi mímọ̀ o ti gba fifty percent nínú rẹ̀ káwá sẹ̀ pé wọ́n ọ̀tí ẹ̀ fà òkèw wọ́n kẹ̀ dọ́rọ̀ ẹ̀sìn náà mọ́ kẹnu bọ́ bọ́sẹ̀ ẹ̀kọ́ rí nìyí ni kódà ìjà pa àwọn àfáà kódà agúmẹ̀ntì ni ẹjẹ́ lómi ọlẹ́kọ́ àti béèrè béèrè lọ́dọ̀ àwọn àfa yóò wá bíbi inú àfa nígbà míì nígbà pé àwọn lè ṣe màláìka èèyàn ni wọ́n kódà bá àfa mi bá tún ṣe sùúrù tó dé lómi lóhùn gan yóò tún sọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́ láfi ní kákẹ́kọ̀ọ́ lára nẹ́bí sallallahu alaihi wasallam àtàwọn sùhábà tí wọ́n bá nẹ́bí lògbà torí tá a bá ṣe bẹ́ẹ̀ á jèrè ọ̀kẹ́ náà wà fáà ní fatashabbahu فتشبهوا إن لم تكونوا مثله إن التشبه بالرجال فلاه إن التشبه بالرجال فلاه bẹ́ẹ̀ bá kọ́ sí ànẹ́bì àtàwọn sọ̀hábẹ̀ yìí èèyàn máa jèrè láwọn àfáà báwo làwọn ní rìn yìí tọ́ba di pé ìbéèrè fẹ́ gbé wa nì ọwọ́ ní fámàdọ́ ìtù ìlàbùnà Umara bí Mẹ́kà ọwọ́ agbára láti ìlú iraq àbí kúfà níjọ́ náà lọ́hùn òun gbé láti kúfà òun wá tẹ òun tẹsẹ̀ mọ́rìn òun lọ sí mẹ́kà láti lọ béèrè ìbéèrè ẹyọ kan soso ń lọ sí mẹ́kà lọ béèrè ìbéèrè ẹyọ kan ṣoṣo lọ́wọ́ tani lọ́wọ́ àbáwá abdullah bin umar onígbò ń wá débẹ̀ ǹgbò ń délé òun bá ọmọdé kan lójú ọ̀nà fàkúltù lògùnlẹ́n mo wá sọ fọ́mọdé yẹn pé nǹkan ọmọ ẹkẹ́ ni kí mọ́ lọ sàṣàṣàṣà pẹ́bí àti bàbá rẹ̀ ní ẹjọ́ ni rọ̀ àfa àtàfà ẹkú ìjòkó máa wọlé lọ ìwọ́rẹ́ mẹ́kọ̀ọ́ ń bẹ̀ àbí ẹbọ́mọ wa ni àwọn alábí ọkẹ̀ já wọlé àfa wọn náà mú ẹ̀kọ́ níbẹ̀ àwọn tó báyìí báyìí òkó kéré tó tọ́ jẹ́ wọn tó ti gbọ́n anabi ni àríkọ́sí dáadáa ara ẹ̀kọ́ táwọn sùhábà kọ́ lọ́dọ̀ àwọn lọ́dọ̀ anabi lílé. iná tàṣà buhabi rìjà lè iná tàṣà buhabi rìjà lè faláwo. torí pé àbá wa yìí gbọ́ àyà rẹ pé látẹ́kùfù máa lé sàlákàbí ẹlù ohun tó onímọ̀ nípa rẹ̀ mọ́dà sí ó ní òun wá bọ́mọ tó ń bá lọ́nà ó ní astafin. ìstáàsàn lí bọ́sọ̀ fọ́mọ̀ ni pé aláwo mi kí n wọlé lọ bá mi béèrè yọ̀ǹda lọ́dọ̀ Abdullahi ibn Umar pé ì béèrè rẹ̀ ṣé kí n wọlé ọlọ́mọ tó ń wá bí lọ́dọ̀ tó ń béèrè lọ́wọ́ ìpínkọ́ lọ́gbà yọ̀ǹda wá ọmọ lọ́ngbà tí ó dé ọwọ́ ni ìnáhù kọ́ ìlú ní kọ́ ìlú ìtumọ̀ kọ́ ni pé kàìlú oorun ọ̀sẹ̀ fẹ́rẹ́fẹ́ tí yàrá wọn sùn tẹ́kọ̀ ń gẹ fúnra rẹ̀ kọ́ọ̀sì kan nínú gbèsè ayé ànẹ́bì. kódà wọn lẹni tí bá wọn sun oorun yẹn ọbẹ̀ tàdí kọ́ mọ lo drọ́ọ̀gì lọ́kọ́ mọ lo oògùn lọ. ẹ̀jẹ̀ ara wọn sun fẹ́rẹ́fẹ́ lọ́sàn-án. ó ní ọwọ́ ni wọ́n ń sùn lọ́wọ́ ìgbà wọn ni wọ́n ń sùn yẹn òun ò fẹ́ lọ jí wọn ara ẹ̀kọ́ tó adé òtún kọ́ nìyẹn o ó lọ́wọ́ ò fẹ́ kọ́ lọ jí wọn òun wá ni wọ́n ń sùn àbí ẹ̀ńtọ́ wá látò kúfà láti wá béèrè béèrè mọ ẹyọ kan ṣoṣo wọ́n ti lò lè dààmú òsín dẹ̀sùrú torí pé wọ́n ń kí ọ láàfà wọ́n ń kí ọ lè máàmù ìwọ náà torí pé ọjà gbàlagbà o lè mọ́jà máàmù onítorí pé yìí ti ń kírun ti pẹ́ kún ó tó bí àfa àfa ò lè sọ̀dájú ẹ̀sìn fún ọ ẹ má jẹ́ ṣe bẹ́ẹ̀ kábàbà àṣẹ lọ́wọ́ ọba torí pé àwọn tá a bá ti dá sọ́rọ́ ẹ̀sìn láì ṣèwádìí nípa ẹ̀ láì nímọ̀ nípa rẹ̀ àdẹ́wò la lẹ́tà sí ó ní ifad àbíkọ́ sọ pé iftar lisanaka la an takula fatubtala. ifad lisanaka an takula fatubtala. inna al-balaa mu'akkalun bil mantiki. Iná ìbàlá àmọ́ àkàlò ìlè máa ń ti kí. Ká sọ ahun wa, ohun tó burú jù ni kẹ́yìn ọ sọ nǹkan kan nípa ẹ̀sìn láì di mímọ̀ nǹkan rẹ̀. wọ́n sọ pé ọlọ́run ló dáa ànábì ló dáa bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ìyẹn ti kọ́ lẹ́tà sàdánwò. torí pé inú ẹ̀sẹ̀ kọ́ nẹ́ẹ̀sì sí ẹbọ à ń tẹ̀kúlù alàlá ìmáàlá sálàmù. àpá ló gbé wá bẹ́ẹ̀ pé talẹ́ni tí fi yẹ lẹ́sẹ̀ ní manifestaro alàlá ìkẹ́dìbà. sọ́ni ti ń parọ́ mọ́lọ́ pé ìbẹ́nu ọkùnrin àti ìbẹ́nu àdìsí bẹ́ẹ̀ tẹ̀lé na ọta a jọmọ kí wọ́n àtàwọn àfa ọwọ́ ni nígbà tó ní wọ́n ń sùn ó lóun wá mọ lọ pé mi nípa masala yìí tún di ọjọọ mi ó ní ohun tó ń wá ọjà sọ yẹn fàṣẹ́mi àsọ́wó tí ó ní Umaru bá ṣe kí ni ọba gbọ́ ohun torí pé nípa ní ohun yẹn kìí àsùnkú yìí ohun pé á látọjú ọdún tó lè pé ibùdó Jubair fakultu na'am mo ní bẹ́ẹ̀ ni abdullahi ibn umar èmi náà ni àwọn ni hódòkòlù ṣé kí ni ó ní wọlé àwọn ni fáwọláhì ibn umar wa ni mo fi ọlọ́run ọba búra ẹ̀yà òkúta náà ká tún dọ̀rẹ́ pọ̀ kẹmọ́ náà àwọn ọ̀rẹ́ ta ni nínú àwọn tí jẹ́ olùbẹ́ẹ̀rẹ̀ lọ́dọ̀ àfa àsọ́dí ẹ̀mí kọ̀ọ̀kan tó ti lágbájá bá wá ọwọ́ ní ibn umar wa ni fáwọláhì mo fi ọlọ́run ẹlẹ́dàá mi búra máa jẹ́ àbíkà áàfì iṣẹ́ à ilẹ̀ ajẹ̀tún ò ní wá nírú àkókò yìí torí páyà àlùkùrán ti júwe àwọn àkókò tá a mọ́ lọ fífìtì èèyàn nínú sọ́tò nóòrù nígbà tí ń sọ àwọn adábùlé stizan àkókò táwọn yẹn máa gbọ́ra lẹ̀ tí wọ́n yẹn ra lẹ̀ pé àwọn àkókò yẹn o ẹ̀ e mọ́ mọ́ sábà wá àyàn tí ọ̀bẹ́jẹ́ tó bùkátà ṣe kí ni tọkẹ̀pá àwa ni ohun tó lè mú ọ wá lákòókò yìí torí pé ẹlẹ́kọ̀ọ́ ni ọ ohun tó kọ́ sínú nìyẹn o ọmọ pé nǹkan yẹn kápá ni tó fi ti òdìdí ìlú lọ́hùn yẹn wá àwa onímọ̀ wá níbẹ̀ ni onígbà tó ń wá wọlé báyìí gbọ́nà Umar ń jọ yẹn òdìdí àfáà nílùú tiẹ̀ náà wọ́n ní fàáìzà àhúwa muftarisun bìrọ́zà àtẹ̀ ó ní ìtẹ́tí wọn mọ́ tẹ́ sí ìsàlẹ̀ bíi ràkúnmí tọ́mọ́ fi jókòó ìtẹ́tọ́ ìtẹ́yẹ kálẹ̀ mọ́ odidi àbá orí náà lọ́tẹ́ sidun, wisadata kasuha leafun ọ̀hún tó fi ṣe pílò àwọn òwú kan tí kẹsà jọ ní àná tó fi ṣe kí ni tó fi ṣe pílò ilé náà ń júwe ìráyé fà wọn pé àwọn ní ọ̀jẹ́ ọlọ́run ẹ̀rẹ́mbà tí ayé àjọ kò ní wọ́n yẹ fà fún àti ọmọ sọ pé mo jalè àwọn òbẹ́ẹ̀lì rẹ ní wájú ọlọ́run sọ̀pọ̀ fáwọn mẹ́ mo ṣerú àfà rẹ̀. iná tàṣàbù àbí rìjà lè faláhùn iná tàṣàbù àbí rìjà lè faláhùn. àwọn rìjà lù tá à ń sọ sáré nípa tàṣàbà hùbì talẹ́ ní àkọ́kọ́ nu wọn. sallallahu alayhi wa sallam. wọ́n dà nẹ́bì rẹ̀ ọlọ́run ní agbáwọ̀ kẹkalẹ̀ fún wọn náà ìkó náà wọn níparí wọ̀tíríkà hujjatuna àtẹ̀yìnà Ibrahim ala qawmihi gbọ́lọ̀ ń parí ẹ̀ olú ulá ìkàlẹ̀dínà àdá umùlọ́hù fàbí ùdá umùkìtẹ́dì lóòótọ́ wọn ni àríkọ́sẹ̀ tó ga jù tá a gbé kalẹ̀ kí ó gbọ́ ẹ̀dá ọmọ wò ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àwọn yìí náà ṣáájú wọn náà dáyé wọ́n ṣáájú ọjà nẹ́bí ọlọ́run ní pé nílẹ̀ ayé ń bí wọ́n yẹ̀ mọ́ kọ́sẹ̀ wọn láfi rí ṣẹ́rù ò máa ń kọ́ bìlà náà láfi ní òfin àwọn ànẹ́bí ọlọ́run tó ṣáájú tá ànẹ́bí ò sí kíni tá ànẹ́bí ò parẹ́ ọwọ́ ni bùkátà náà ni ó gbé ọ wá ọwọ́ ju ọ ní a ipò báyìí lòun báyìí lòun máa jọ náà olówó ni yà ába abdulrahman yà ába abdulrahman mo kọ́ bàbá abdulrahman tani bàbá abdulrahman abdullahi ibn umar gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń jẹ́ àbú fatima níjọta bímọ tá à ń fún ọmọ nìlò ọkọ láti fún un pé àbú lágbájá tọ́bájọ́ ọmọ ọkùnrin tàbí ká tọ́ fún ní umu lágbájá abímọ ní sàwá sọ ní Zainab àtọ́wá ní umu Abdullah tẹ́pẹ́ níjọta àti bímọ láti wọ́n pé ní ìyá Abdullah ní kú ní àṣẹrí àfẹ́yà fún gbàláyì ọlọ́wà ní ohun tó ń bá wá tó ní wọn wá lákòókò ibẹ̀ ti sọ òun náà ni alimutalẹ́ àìnáà ni àwọn ọkọ àtayá tí ìṣẹ̀lẹ̀ ó ṣe sìnà ìṣe sìnà àbọ́kọ́ tí ẹ̀ fojú rẹ̀ rí tí wọ́n padà gbọ́ kéèsì yẹn dáadáa tó wá pèpè bẹ́ẹ̀ sọ́gbà wọn bá sẹ́pè tẹ́yẹn ó ń kọ́ ọmọ rẹ tí ẹni tẹ́ pé ọjà àwọn tọmọ sọkọ láyà fúnra wọn lọ ni òun tóun bá wá tóun wá béèrè náà nìyẹn sọ̀kọ́ àwọn òbí àfọ́ mi ń béèrè àwọn pé mo fẹ́ bí ń béèrè kẹ̀kẹ́ ṣe béèrè tó le ìbéèrè tó simple ni ah, nígbà tó yẹ ọmọ simple àfáàní ojú ọsọ fún ọkùnrin tẹ bẹ́ẹ̀rẹ̀ ṣe kíni ó símpù torí pé ìbéèrè ẹyọ kẹlẹ ti yẹn wọnẹ èyí sì lè tara ìbéèrè ẹyọ kẹwàá àlùjẹ́nà yọkẹ ìbéèrè kékeré dákùnmọ́ kò ní kékeré lálàmọ̀rí ẹ̀sìn àlámọ̀rí ńlá gbogbo àlámọ̀rí ẹ̀sìn àfáàní ojú ọsọ fún ọ pé masiala <laughs> kékeré ni kódà ìṣẹ̀lẹ̀ sí àfáà Imam Malik irú bá a lè kọ́ yìí náà ni òun náà wá fi wọ́n lo bí ọjọ́ mẹ́ta wọ́n béèrè wọ́n ní gbogbo béèrè sọ béèrè ìmọ̀ ìmọ̀ à wọ́n ní káàtì lúwa wọ́n lóhun lóhun yẹn bẹ́ẹ̀ lómi ni o ṣe pé àfa tí wọ́n ń jó credit card ni àṣẹ àfa àkúrú lélẹ́yìn gbogbo mo ṣe sọ kéèdì kọ̀kẹ́ kọ̀kọ́ ní wọn mọ́ náà ni à dákun tí ẹ̀kọ́ sọ fún pé jàsákùmù lọ́hù fọ́yìrà tó tọ́ bí sọ ẹ́nsà tí ọba mú fún ọ tọ́ lọ tẹ́lẹ̀ bí ẹni tó dúnbú èèyàn ni àfa lè pààyàn ju dókítà lọ kéèyàn ó sin ẹjọ́ ẹ̀sìn dá ó léwu ju dókítà tó san abẹ́rẹ́ gún lọ torí pé tó bá sin ọgún lábẹ́rẹ́ lẹ́yìn pé kò kú tí wọ́n bá sin ìdájọ́ ẹ̀sìn fún wọn tí wọ́n dẹ̀ ń gún lé lórí wọ́n lè balẹ̀ kíámà rẹ jẹ́ tí wọ́n tún balẹ̀ kíámà ẹnìyàn náà jẹ́ àti gbọ́dọ̀ sọ́ra gbogbo àwọn èèyàn tí wọ́n ń bi ní mímọ̀ tí wọ́n ń béèrè ìbéèrè ẹ̀sìn lọ́wọ́ wọn. látàrí báyìí àwọn anìtọ̀ ṣé tí wọ́n bá ṣe pèsè ṣé wọ́n ò túká ni ẹ̀já wa wo òun lu ẹ̀kọ́ pé ìmọ̀ abdullahi bin umar tọwọ́ bá ní wọn wá ní a ah, subhanallah a ah, ah, bí mo paragara ni fún wọn lọ́wọ́ sọ pé tààjùd masala ilẹ̀ torí ẹ̀rìn wá a bí kí ló pé a àwọn eléyìí ní kàkún ẹ̀sìn tó tó fọ́lọ́wọ́n ọba wa ọwọ́ ni naam tọ́ kápadà síbi tó béèrè ó ní inna awwala man sa'ala an dhalika ẹ̀ńtọ́kọ́kọ́dà òun de ìbéèrè yẹn débi pé ẹ̀ńtọ́kọ́kọ́ béèrè irú béèrè lọ́dọ̀ ànẹ́bì rí ọtọ́ nù ọtọ́ mọ ẹnìyẹn pé ìbéèrè tó béèrè yìí lójú ayé ànẹ́bí ẹni àkọ́kọ́ tọ́kọ́ béèrè irú béèrè yìí rí lágbájá ọmọ lágbájá ni bẹ́ẹ̀ lọ́wọ́ ànẹ́bí ni qala ya Rasulullah ó ní mo pè wọ́n òjíṣẹ́ ọlọ́run àròhẹ́ìta aláwọ̀ jẹ́dà ahàdùnẹ́ ìmúratàwò aláfa ìṣàtìn tàpé

ọwọ́ bá ọkùnrin lórí ìyàwó rẹ̀ tọ́jọ́ ń ṣe tọ́jọ́ ń ṣàgbèrè báwo ni ó ọwọ́ tó tún wá jẹ́ pé ń takallama takallama bi amrin adhim tọ́bẹ̀ sọ̀rọ̀ tọ́ pariwo síta pé òun ti pariwo àwọn ò wọ́n wá bi léèrè pé ẹlẹ́rìí rẹ̀ Saddam torí pé wọ́n rí báyìí tó bá wọn ní tó rí pé wọ́n jọ gbé nǹkan sí kẹ̀kẹ́ pé gbàtà bá wọn lóòótọ́ wọ́n jọ rósọ wọ́n rósọ ni òtí tó gbà wọlé nù sẹ́rí àfúláwù. kódà ìhòòhò làwọn méjèèjì jọ wà ǹjẹ́ wọn ò ṣe kẹ̀kẹ́ náà wà ní òwò kò tí ì fi ṣèdájọ́ nínú sẹ́rí àfúláwù wọ́n rí báyìí wìbí àkòrókòró àìsíọ́jẹ ó ti sọ̀rọ̀ ńláńlá wọ́n ní kí lọ́gbà lérò pẹ̀lú pé ó ti sọ nǹkan tó tóbi òun náà ni pé ó ti jìyàwó rẹ̀ lóko òsì náà torí pé tọ̀rẹ́ lẹ́rìí òun nìkan lórí tọ́ba yìí ti sọ bẹ́ẹ̀ bí àwọn olóhùn ò ṣe yóò fẹ́ jẹ̀bi kó jẹba sinẹ́ walladhina yarmuna al-muhsanati al-ghafilati nínú sọ́tún lóòr yóò jẹ bílálà eighty lóbi ní ah, tọ́bẹ̀rẹ̀ lọ sọ̀rọ̀ kí ń pariwo káàkiri ó ti sọ̀rọ̀ ńlá wọ in sakata sakata ala mitli zalika tó bá tún dákẹ́ mọ́ra ọ̀rẹ́ ńlá ló bò mọ́ra tí àwọn yẹn bá ń ṣe sinetọ wá bò mọ́ra orí tí o tún sọ̀rọ̀ ṣàpẹ́ ọmọ ṣe hùn hùn hmm. yóò mú siwawu ìyàwó yẹn yóò kórira rẹ̀ yóò tọkọ lu àti ọlọ́run pé wàlá tàzàrú á kálìmọ̀ àlákọ̀ yóò fi ìyàwó yẹn lẹ́nu lé ọlọ́run ti ní ẹmọ́ fi lẹ́nu tọ́ba nǹkan ọba kọ̀ ọkọ̀ torí ń bi ẹlẹ́kọ̀ọ́ ń tí àwọn yẹn kẹ́ǹkì pé ẹ̀rọra mọ́ta sí mi mọ́ tọ́ba sọ̀rọ̀ ọ̀daràn kọ̀rẹ́lẹ́rìí pé mẹ́rin tọ́ba tún wà dákẹ́ mọ́ra kódà yóò jẹ́ ó kórìíra ọmọ tí ìyàwó yẹn ti bí fún tẹ́lẹ̀ débi pé ọmọ òwò kẹ́kọ́ àwọn eléyìí gèése ọmọ mi bó ṣe jẹ́ pé nínú sẹ̀ríà ọmọ rẹ̀ náà wọ́n mọ jẹ́ ṣùgbọ́n yóò mọ ìwà òsì wọn irú ọmọ bí sóbìnrin yẹn irú ọmọ bí sáwọn ọmọ rẹ̀ gbogbo eléyìí ló kó sábẹ́ pé tọ́ba tún dákẹ́ náà ó dákẹ́ lórí ọ̀ràn tó tóbi. ọwá ní rasulullah sallallahu alaihi wasallam sa'id ọ wani yóò ọ̀dá pé níjọ́ yẹn no answer answer sílẹ̀ gẹ̀ ní ìmọ̀ èsì tí ó a rí pé Sa'id bin Jubair kò sẹ́sìn ńlẹ̀ kò sáńsà ńlẹ̀ òun gbéra ọlọ́dọ̀ Ibn Umar nígbà tó wá ṣẹlẹ̀ sáà nẹ́bì gẹ̀ẹ́ tó wá béèrè béèrè lọ́dọ̀ nẹ́bì náà wọ́n rìpọ́tù pé níjọ́ náà ànẹ́bì náà ò ní èsì nílẹ̀ ànẹ́bì náà dákẹ́ ó ní mọ̀ kó gbogbo béèrè tó wá bí àáfàá kọ́ ní mọ́ jẹ́ kó gbogbo ẹ̀ ni ó lẹ́sìn rẹ̀ èyí ká sọ fún yín mẹ́ta bá bẹ̀rẹ̀ pé ah, pẹ̀lú ògbọ́n ọlọ́run àìsẹ́ lórí ẹ̀bọ́ sẹ́bẹ̀ rẹ̀ wá rí lónìí. sáwà náà sá àwọn fòrò àwọn àfà kódà tẹ́lẹ̀ mi bá bẹ̀rẹ̀ tán bá dá lóhùn kọ̀tọ́ ní tẹ́ lọ́rùn yóò mọ wábi tí èsì ò ti ní jókòó tí ọ̀rẹ́ tí ó tì wọn lọ́rùn pé òótọ́ làwọn kẹ́ni ọ̀dà ṣùgbọ́n àwọn kẹ́ni ọ̀dà àwọn tọ́lọ́dà ni lòun ń tẹ̀lé àwọn tọ́lọ́dà ni tí ẹ̀rí wọn múnádókò. iná tàṣà àbọ̀hàbí rẹ̀ yára lè balẹ̀ ahùn. Iná ẹ̀dàṣà bó àbí ìjà lè fàlá. Àwọn tó ká jọ ni ó, kábàbà fi ahun wa kọ lẹ́tà sádánwò. Ẹ̀yin tẹ́ ẹjọ́ lọ́lá nínú ìlú, tálámọ̀ bá dé táwọn kẹta wá sọ da. wá sọ pé àwọn ní òbúrú. Tọ́lá ẹ̀sìn mọ̀ fún àfáà tọ́sọ wọn pé ògúrú yẹn. Wọ́n ní ọ̀fọ́kẹ̀ balẹ̀ sí ìtọ́bájọ́rọ̀ ẹ̀sìn. Torí ipò fẹ́ ṣàyẹ̀dá torí ipò wá rẹ̀ nìkẹ́ tì í mọ́ lọ́rùn ni. Pé ìbáwọn àfáà kẹ́nẹ̀ lọ sọ báyìí. Abẹ́rẹ́ ohun tó wọ́n ní àfáà kẹsọ̀ wọ́n ní mọ̀ mànà. Pé irọ́ parọ́ fún rọ́ ni. Pé alákòóbá ń wá. ala tó fẹ́ ṣe tí ó kó bá ó ní jọ́jà lóhùn ànẹ́bí ọ̀dá lóhùn bánẹ́bí ò sí wádà lóhùn kọ̀tọ́ gbogbo pé ẹ ti wádà ẹ bá nẹ́bí lẹ́ńpẹ́ ni. tọ́lú retí ni pé àwọn tá a bí ń béèrè àfa àtẹ bí ń béèrè tí wọ́n tó sì sọ fún mi pé òun ẹjẹ́ tó لمن يدعي في العلم معرفة وقل لمن يدعي في العلم معرفة عرفت شيئا وغادت عنك أشياء عرفت شيئا وغابت عنك أشياء إليه ولا يهيتون بشيء من علمه إلا بما شاء أتي وفوق كل ذي علم عليم نعم wọ́n lọ́nà níbi ọ̀dáhùn fàlẹ́mà káàdà bá dàdálìk nígbà ọpẹ́ sáà nínú ìwáyà kan nínú tíra àkàdíyàtò rọ̀ṣùl ó ní tó bí ọjọ́ kìíní kejì òun náà ń ba yí ìtàn hmm, ṣe hùn hmm. àníbi ní òtí ìrẹsì fún ó ní lẹ́yìn ọjọ́ yẹn ó tún wá padà lọ sọ́dọ̀ àwa ni ìwà lọ́kùnrin mi bá bí wà fà tó bí ó ní béèrè nínú ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mufti tó bá jẹ́ mufti là ń sọ òtúbọ̀ tó tí ìdí mufti náà tó jẹ́ ni tí wọ́n ń bi ní béèrè tí wọ́n náà ti di ẹni tí ń gba ìfútáwù lọ́dọ̀ àwọn mufti tó ọmọ fi tẹ ọmọ ara ní létí sọ pé báyìí làwọn àfa sọ làwọn ọmọ sọ àwọn òní sọ pé báyìí làwọn gẹ́gẹ́ sọ pé ìdájọ́ táwọn àfa mú wá làwọn mú wá tọrọ ọmọ kéwù làwà ó ní òun wà lọ bá nẹ́bí wà lọ